níṣẹ́ lomijé ń pò méje ránníṣẹ́ lọ́jọ́ ìṣẹ́gun ní ọjọ́ tuesday tó jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹrin ọdún tá a wà yìí nígbà tí wọ́n sìnkú pásítọ̀ ìjọ rìdíìmù kan tó ń ṣàkóso ìjọ rìdíìmù heavens gate parish lagos province seventy three tó wà lójú ọ̀nà àgbàrá lùsádà ní ìpínlẹ̀ ògùn èèyàn pásítọ̀ olùgbẹ̀ngà adédọ̀lápọ̀ ọ̀làwọ̀rẹ́ tó sì jẹ́ pé níṣẹ́ lọ́pọ̀ àwọn èèyàn gbé àwọn fúlàní ajínigbé tí wọ́n sì tún kan sára sí Sunday Igboho pé èèyàn gbajúmọ̀ àti jàǹgbara fún mìíràn alẹ́ Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho pé òun kálukú ṣẹ̀ṣẹ̀ ń rí akitiyan àti wàhálà tó ń ṣe lọ́jọ́ sí ni nípa bó ṣe ń gbógun ti àwọn Fúlàní ajínigbé àti apààyàn ní ilẹ̀ Yorùbá ẹ rántí pé lọ́jọ́ kejìléní ogún oṣù kẹrin ọdún tá a wà yìí ìyẹn the eighteenth of April two thousand and twenty-four ìní àwọn Fúlàní ajínigbé ni wọ́n dá àwọn kan tó ń rìnrìn àjò bọ̀ lójú ọ̀nà làlátẹ̀ sí ìlú èrúwà ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n dá wọn lọ́nà ní nǹkan bíi aago márùn-ún ìrọ̀lẹ́ ní ìlú màyá ní tó wà ní agbègbè ìbàràpá sí òkè ògùn tí wọ́n sì jí gbogbo àwọn tó wà níbẹ̀ tí wọ́n jí wọn gbé bó tilẹ̀ jẹ́ pé lásìkò tí àwọn fúlàní ajínigbé náà yìnbọn pàràpàrà wọ́n pa obìnrin kan tó wà nínú mọ́tò náà ṣùgbọ́n tí wọ́n jí pásítọ̀ olúgbẹ̀ngà adédọ́lá pọ̀ láwọ̀ rẹ̀ ọ̀kan lára àwọn pásítọ̀ ọjọ́ rìdíìmù tí wọ́n jí gbé pẹ̀lú àwọn míì wọgbó lọ bó tilẹ̀ jẹ́ pé wọ́n pe àwọn ẹbí pásítọ̀ Olúgbénga Adédọlápọ̀ Ọláwọrẹ̀ àti àwọn tí wọ́n jí gbé láti mú owó ìtúsílẹ̀ wá èyí tó lóyìnbó ń pè ní ransom ṣùgbọ́n kàyéfì ló jẹ́ pé lọ́jọ́ kejì ni wọ́n fi ìbínú pa pásítọ̀ Olúgbénga Adédọlápọ̀ Ọláwọrẹ̀ àti àwọn tán jí kó tí ìdí táwọn Fúlàní náà fi ṣe bẹ́ẹ̀ kò sì yé ẹnìkan dàsìkò yìí tẹlifíṣàn Yorùbá tó tó gbọ́ pé ìlú Ìpapọ̀ tó wà ní agbègbè Òkègùn sí Ìbàràpá ìní pásítọ̀ Olúgbénga Adédọlápọ̀ Ọláwọrẹ̀ ló lọ ní ìlú ẹ̀ láti múra fún ayẹyẹ ìsìnkú ìyẹ́ ẹ̀ èyí tó fẹ́ wáyé ní oṣù karùn-ún yìí ṣùgbọ́n tó jẹ́ pé ńgbà tó ń padà bọ̀ ìní wọn jí ìgbé tó sì pa á nípakúpa lọ́jọ́ túsìdì ọ̀sẹ̀ tó kọjá ọ̀sẹ̀ tá a wà yìí ìní wọn sìnkú ẹ̀ sí ìtẹ́ òkú kan tó wà ní mowó ìyìn lágbègbè Badagry ní ìpínlẹ̀ Èkó bẹ́ẹ̀ lomijé ń pomijé lọ́níṣẹ́ táwọn pásítọ̀ ìjọ rìdíìmù lóríṣiríṣi tó sì wà níbi ayẹyẹ ìsìnkú náà láti ṣe ìsìn ìdárò fún pásítọ̀ Ọláwọrẹ àti láti kí i pé ó dìgbà ó ṣe ṣùgbọ́n o lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tí inú ń bí ọ̀pọ̀ ọmọ yorùbá níṣẹ́ làwọn ọmọ yorùbá kan mà ti ń kan sára sí Sunday Igboho wípé bó tilẹ̀ jẹ́ pé ìgbà tó ń gbógun ti àwọn fúlàní ajínigbé ọ̀pọ̀ èèyàn ló rò pé bíi pé eré orí ìtàgé àbí fíìmù ló ń ṣe nígbà náà wọn kò mọ nǹkan tọkùnrin náà rí táwọn kò rí ṣùgbọ́n tán ní lásìkò ìgan ìlú ń kálukú ṣẹ̀ṣẹ̀ ti wá mọ nǹkan tí Sunday Igboho ń ṣe àti èdè tó fi ń pariwo kiri tó dàbí pé àṣejù ẹ̀ pọ̀ ńgbà náà tí wọ́n sì ṣẹ̀ṣẹ̀ ń fàdúrà ránṣẹ́ sí ọkùnrin náà pé àwọn ṣẹ̀ṣẹ̀ mọ tó ń ṣe ni àti pé báwọn bá ti mọ̀ ni àwọn yóò ti fún un látìlẹ́yìn ju ti ìgbà náà lọ.